tó rẹwà pẹ̀lú àwọn àpèjúwe rẹ̀ pẹ̀lú pòǹda sòfin òun ló fi mọ̀ yí pé òun là á sá fún ìbínú rẹ̀ ìyọnu rẹ̀ là á máa lé òun là á gbára tì òun là á fẹ̀yìn tì òun nìkan là á ké pè òun dẹ̀ ní àá máa wá ìyọnu rẹ̀ ní gbogbo wa tó bá ti di pélé ìyẹnjú nínú ọ̀rọ̀ ẹ̀dá. E gbogbo yòókù àbùsẹ̀ ti bùsẹ̀ bóò láàṣì wá sí bọ́ọ̀bù sì fi irun jíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam táwọn ẹni síwájú tí wọ́n lò bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá dẹ̀ ní ẹsẹ̀ eré kọ́lọ́mọ́sàdé káwa náà ṣe eré eléyìí ni àkídà dálé lórí àwọn bìdà art tá à ń sọ nípa wọn ò ní wípé ńgbà tọ́jọ́ ń gorí ọjọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í dọ́gbọ́n sí i ọgbọ́n wọn náà já sí rere látìgbà wọn ti ń dá lápèjúwe nísìn nínú àwọn àdádálẹ̀ tó dojú ọ̀rọ̀ rí jù òun ẹlẹ́gbẹ́ wọ́n ní káwọn ò lè fi tẹ́sìn ṣe ni kí ni wọ́n á rí tún ṣe nínú ẹ̀sìn látìgbà náà kí ló bí ó tó ọ̀pìn mọ̀ ni yẹlẹyẹlẹ àwọn èèyàn bàbàrà tẹgbẹ́ ju tọba adẹ́dà allah subhanahu wa ta'ala àti tó yíṣẹ́ rẹ̀ lọ sallallahu alaihi wa sallam látara bẹ́ẹ̀ nǹkan àdójúrú mọ́ wọn lọ́wọ́ bọ́ọ̀lù àṣẹṣe tó fi jẹ́ pé a padà sí ìpìlẹ̀ yìí kọ́rọ̀ wa lè bá a níyànjú òun ni gbogbo àwọn àlàyé tá à ń ti ṣe bọ̀ kí ọba allah subhanahu wa ta'ala kó fún wa gbọ́yé kó dẹ̀ fún wa lò kọ́mọ́dé fi ẹ̀san rẹ̀ dùn wá láyé ń bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama insha Allah al-karim àwọn ìbéèrè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lórí ntí a ti ṣe sọ síwájú tàbáwọn míì tó lè ṣùgbọ́n ma a ṣègbìyànjú láti ṣe àlàyé lórí rẹ̀ insha Allah al-karim ọ̀sẹ̀ tó ń bọ̀ á bẹ̀rẹ̀ ìparí tó kù nínú tírà yìí kó tó di wípé amú Ramadan tó jẹ́ pé àsìkò Ramadan kìí ṣe àsìkò ọ̀rọ̀ àsìkò sẹ́ni iṣẹ́ náà iṣẹ́ tún dẹ̀ mẹ́wájú wa nù Ramadan kò ju méjì náà lọ kíka tírà ìbò ṣe yẹ kàkà ọ̀nà ni wípé ìkálọ́sán ìkálóru nínú kíni nínú ọ̀ràn wa. Allah subhanahu wa ta'ala ó ti fàkì ó ti fàpèjúwe rẹ̀ hàn wá ó ti sọ̀rọ̀ fún wa lórí rẹ̀ pé ìwọ tí gbogbo ẹ̀ dàbò tọ́ọ̀mù bó ṣe yanjú rẹ̀ mọ́ kómi lẹ́yìnlá illa qalila dìde lóru pẹ̀lú Qur'an ní kíkà àfi díẹ̀ nínú òru nisfahu aw oníwà ọ̀zìdà àárẹ̀ kí ló ní ká máa ṣe ń bẹ̀ waratil Qur'ana tartila torí pé kí ni inna nashi'atal layl ashaddu wata'an wa aqwamu qila ìmá dìde lóru báyìí òun ló lágbára jù láti ara mọ́ jẹ́ kára ó di ọ̀tún wa aqwamu qila ń dẹ̀ máa ń sọ ẹnu di àṣẹ. tó bá tún wá papọ̀ pẹ̀lú ààwẹ̀ kí n láàwẹ̀ ìkónuró ìkọ́kànró ìkóṣesíró kúrò nínú gbogbo ntọ́lọ́hún ọba ọ̀fẹ́ láti fi wójú rẹ ọlọ́hún ọba gẹ́gẹ́ bó ṣe fi rán òjíṣẹ́ náà sílá àlàó sálà òjíṣẹ́ náà fi ṣe kìlọ̀. رب الصائم ليس له من صيامه إلا جوع ورب القائم ليس له من قيامه إلا سهر أي ما ينيا تجاوي بي kò ní í gbẹ̀sán kankan látara àwẹ̀ tí ń gbà àyàfi kíni ó fi ibi panú lásán àìdẹ̀mọye èèyàn tó jẹ́ pé kò ní í gba aláàdá kankan látara dídìde tí ń dìde lóru bí ìbá ṣe pé ọkàn ṣàìsàn lásán ọlọ́run máa ṣe tù wá bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sàn àṣà náà sọ pé àìwẹ̀ ohun tá à ń pè láàwẹ̀ wọn ni ìkóraró mìíràn rọ́fọ̀ ìsọkúsọ àti ìṣekúṣe ntí à ń pè láàwẹ̀ ni ìkóraró kúrò níbi ìsọkúsọ àti ìṣekúṣe torí ipá àmọ̀dájú pé. ọba adẹ́dà ń ọmọ nta tà ń wò nsọ sọ ló fi jẹ pé kò sí tí máa ń kóyàn lójú ọ̀nà ọlọ́run ọba bí àwẹ̀ tá a bá wa papọ̀ lóru pẹ̀lú tíra rẹ̀ Allah subhanahu yóò fọ̀ wá pẹ̀lú rẹ̀ yóò ká lè súnmọ́. tó fi di pé ẹni tó bá dẹ̀ súnmọ́ bẹ́ẹ̀ kí ló sọ ó ní wọlé ìnsá alẹ́ni lẹ́yìn tí yẹn náà wò tó bá tọrọ nǹkan kan lọ́wọ́ mi ń fún ó fi jẹ́ pé ńgbà tí ń bá ọ̀rọ̀ àwẹ̀ bọ̀ ọ pọ̀ sí ó fa ìdásá alẹ́ka ìbáàdì ànni fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani ó ní falyastajibu li tí ẹrú mi máa ń bi ọ́ léèrè nípa mi o ó ní pẹ́kípẹ́kí ni mo súnmọ́ èyí máa gbàdúrà ẹni tí ọba ń bẹ̀ mí tí n bá ń nítorí náà sọ fún ọ yí pé kí wọ́n gbà mí gbọ́ kí wọ́n tọrọ nǹkan lọ́wọ́ mi dáadáa tó jẹ́ pé àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí Ramadan bá ń tán báyìí wọ́n máa sunkún ní wípé kọ́lọ́hún tètè mú Ramadan ní ìdè tọ́ kọ́lọ́mọ́sá yóò ṣèṣe ojú ẹ̀mí wa kọ́ wa jẹ́ kárìrì rẹ̀ jẹ́ kọ́ mọ́ fi ládàá rẹ̀ dùn wa ó pàtàkì gan kí ẹ ti máa múra rẹ̀ lẹ̀ nípa kíni nípa bóun ó ṣe súnmọ́ lọ́wọ́ ọba bóun ó ṣe sákò nídìí ẹsẹ̀ bóun ó ṣe di ẹni ọlọ́run ọba àtúnbí kọ́lọ́n mọ́sá ṣe alátúnbí pẹ̀lú eléyìí ó ní ẹ̀kọ́ ẹ̀sìn góòlù Quran ni ó fi ṣe tẹ̀lé ni alkawa ni tó ṣe fún àwọn ẹni rẹ̀ tó kọjá ni ó fi ṣẹlẹ̀ lé wa lórí kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kọ́ má fi ládàá rẹ̀ dùn wá eléyìí pàtàkì ní gbogbo gbà nínú ṣe sí nínú sọ̀rọ̀ sí ó fi jẹ́ wípé téèyàn bá dúró lérí eléyìí bí gbogbo ayé bá dojúrú téèyàn ò ní dojúrú ń bẹ̀ téèyàn ó dá ń bẹ̀ kọ́lọ́n má jẹ́ kí tiwọ́ bàjẹ́ ń bẹ̀ kọ́lọ́n bá kọ́ jẹ́ kí tiwọ́ dá ń bẹ̀. àti àwọn orúkọ tá a lè sọ mọ́ ẹ̀rù lọ́sùn láìsí àti àmì tó sọ fún wa. wa made mention orúkọ Sayyidina Abubakar radiyallahu anhu ó sì sọ ìtumọ̀ ẹ̀ pé bíi àbúrera tá a sì mọ orúkọ ẹ̀ èmi wá béèrè pé aláwọ̀pọ̀ ṣé Sayyidina Abubakar ní yàtọ̀ sí Sayyidina Abubakar Siddiq tó wà ń ṣé ó ti that àbúrera òun náà lórúkọ mi. so tábà sọmọ ní Abubakar ṣóni láìfi torí àwọn afáhàlì súnà náà níjọ ẹ wọn sáà sọ fáwọn èèyàn ṣùgbọ́n nígbà pé èmi pẹ́ kí n tó débẹ̀ mo ṣe wá dé làwọn èèyàn wá ń bèèrè lọ́nu mo wá ń pè à mi tí ìròpò ní láìfi ṣùgbọ́n màá tún béèrè. asọmọ ní Bukhari Bukhari ìlú ní jẹ́bẹ́ ìlú ní jẹ́bẹ́ ẹ̀yìn ní pé ara Bukhara bọ̀tọ́rí wípé ó ti hàn ọ hàn lórí dáadáa ó kọ rẹ̀ gangan ntí ibi tó ti wá òun tá a mọ̀ sí tá ní Bukhari àmàpẹ́ ni ṣoṣo ní nínú ẹ̀sìn Islam ẹnìkan ni ní àmàtí ń jẹ́ bẹ́ẹ̀ tó hàn jù wọ́n ní Muhammad bin Ismail tó jẹ́ aminul umma fil hadith òun ni ọlọ́run ọba fi ṣọ́ umma yìí lórí ọ̀rọ̀ hadith àwọn àáfàá pọ̀ tí wọ́n ti ẹ̀ já àáfàá rẹ̀ Ibn Ma'in wà ń bẹ Ibn Madini wà ń bẹ imam ahmad bin anbal wà nbẹ ṣùgbọ́n kí ni allah subhanahu wa ta'ala torí ìgbìyànjú rẹ̀ torí ìṣesí pẹ̀lú nínú àwọn ìgbìyànjú rẹ̀ ni wípé akitiyan tó ṣe lórí ọ̀rọ̀ ọ̀ma ìmọ̀ hadith ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu èyí tó kó sínú sọ̀híhù rẹ̀ kò tó èyí tí kò tiẹ̀ yà sí torí wípé èyí tí ọ̀yà sí òun kò pé májẹ̀mú àwọn èyí tó kó sínú sọ̀híhù rẹ̀ kí wàá tún ṣe yìí nìkan wọ́n ní lóru ó máa ń yí ju ogún gbà lọ ọ̀rọ̀ tí mo sọ yìí ṣe bó lélẹ̀ rí bó lélẹ̀ rí mo tún ti ọlọ́run bá tún fi lè mi tí ọmọ kọ́ ọ lẹ̀ tó ń súnmọ́ pé àtọ̀sán àtòru kò sùn gidi nu tó ń súnmọ́ nu gbogbo gbà ntí ó jẹ wọ́n lógún ni wípé bó o ní àbùkù tí o sì ní bá ntí ọlọ́run ọba fi hàn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tí ó fi ṣe àǹfààní fáyé nadara allah mura'a lòjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sọ sami'a maqalati fawa'aha fa'adaha kama sami'a ọlọ́run ọba tàn ẹnikẹ́ni tó gbọ́ ọ̀rọ̀ èmi òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ọwọ́ aṣọ ọwọ́ amúlò bó ṣe gbọ́ ìmáàmù Bukhari ṣe sàábé kì í ṣe tábìín kì í ṣe tábì tábì kò tí ẹ̀ súnmọ́ gbogbo eré àmì ṣùgbọ́n tí wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́nìí bí ìgbà tó jẹ́ pé ó bójì ṣe náà sàásìlá ló gbà ní ọba ló gbà kì í ṣe pẹ̀lú arapa pẹ̀lẹ́mì torí wípé kí ni ntọ́jẹ́ lógún jù nínú gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó ní wípé bóò ni ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàásìlá wọn. bí òní ó ṣe tí àní fi mọ́ táwọn èèyàn ó fi mọ ṣáńgílì tí ń tọ̀sán àti ń rahimola ọ̀rọ̀mọ̀tàn fi jẹ́ pé wọ́n ní ó kírun kó fàǹjọ kan ó ń bọ̀ wá kírun ẹnìkan wá wò ó pé irun tó kírun bóò ṣe rí báyìí ó ní ń mọ hadisi ọgọ́rùn wa fún ọ nísìn lórí bí mo ṣe kírun kìí ṣe pé wọ́n ní ń mọ rẹ̀ ni o pé látọ̀dọ̀ lágbájá mo gbà látọ̀dọ̀ lágbájá ó sọ pé lágbájá sọ pé lágbájá sọ pé lágbájá sọ pé títí tí o dọ́dọ̀ náà sílá àlọ́ sọ́lá gbogbo tí wọ́n kọ sínú sahih rẹ̀ àti etí imam muhammad náà kọ sínú tiẹ̀ ètí ń bẹ nínú ń kìí ṣe wípé bí irú tiwa tá a kàn máa hé kọ wọn o máa ṣe kọ́ọ̀lẹ̀ ńbẹ̀bẹ̀ níbẹ̀ lágbárí wọn bẹ́ẹ̀ pẹ̀lú sanadi ló fi jẹ́ wípé wọ́n ṣe qalbul hadith nínú tí wọ́n máa fi ń dán ẹni tó bá jẹ́ ní mímọ̀mọ̀ ni wípé wọ́n ní lágbájá gbà lọ́dọ̀ lágbájá gbà lọ́dọ̀ lágbájá wọ́n wàá rúpọ̀ mọ́ra wọn pé. Pe lágbájá gbà lọ́dọ̀ lágbájá ẹni tí wọn ò bára wọn lò ọ wá ní rárá wọn ti dàrú kò yẹ ṣe bó ṣe rí nù bó ṣe jẹ́ wípé tó máa ń ṣe system analysis tí wàhálà bá dé gbogbo method yẹn ọ máa yọ lọ́kọ̀ọ̀kan yọ lọ́kọ̀ọ̀kan yọ lọ́kọ̀ọ̀kan nítorí wípé kí ni àwọn operating system yẹn ó ti wà nínú agbárí. No tó fi máa sọ́ọ̀tì gbogbo ẹ̀ sọ́tọ̀sọ́tọ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ òjíṣẹ́ náà sàrà operating system rẹ̀ ló ti wà nínú agbárí wọn tó yẹ pé ọ̀rọ̀ míì tó o bá sọ bá mi wà ní rárá kìí ṣe bó ṣe wá nù bó ṣe wá nì torí bó o bá mú wá bó ṣe mú wá hùn yóò jẹ́ kọ́rẹ̀ wọn lẹ torí pé kò pé wọ̀ ọ́ àwọn òṣùwọ̀n tá a fi wọn ọ̀rọ̀ tó péye báyìí ló ṣe wá eléyìí wọn láàfin mọ̀ pó péye gbogbo gbìyànjú tí wọ́n ṣe lọ́jẹ́ kí tí wọ́n bá ti dá kọ ìlú yẹn mọ́ wọn bí ìgbà tó yẹ pé ẹlòmíràn wá láti ìlú yẹn mọ́ àfọwọ́ fárọ̀kọ̀ kọ̀sẹ́nìkan ti ń jẹ́ nìkan jẹun ọmọ rò ní rọ̀dánlá àánú òpìyà láàrin òdodo àti irọ́ tí a bá ti ní ronú rẹ́yìnì ẹnìkan la mọ̀ sí kìí sókọ rẹ̀ ẹnìkan la mọ̀ sí toró nìkan nínú tẹ̀dá lọ́fẹ́ ọmọ ànábì kan ṣoṣo ló fẹ́ ọmọ rẹ̀ méjì ọ̀kan jáde láyé wọ́n tún fún lómi ó nìkan ni nínú tẹ̀dá. Usman so rọ̀dàlá wọn tí wọ́n bá ti sọ pé lágbájá ẹni tí wọ́n ń rìfà sínú àwọn àfọ́ sọ wípé ọ̀rọ̀ǹgì ṣùgbọ́n sọ ọmọ ọ̀rọ̀ ti dé nísìn ọ̀gọ̀rọ̀ ọmọ sọ pé bóyá àwọn tún fẹ́ ṣe sẹ́ńtẹ́nì èyí ni pé a fẹ́ máa wá fín ìdí kókò pẹ̀lú kọ́ídà tí ò sí so àwọn nǹkan míì tó jẹ́ pé ó ti wọ́n fẹ́ mọ́ tọpinpin rẹ̀ ẹ̀ ńgbà tí wọ́n sọ pé àáfàá báyìí ṣe báyìí ẹ̀ kílẹ̀ rí rẹ̀ nínú àwọn tó ń sì ti kọjá lọ ni làwọn àáfàá fi ṣèkìlọ̀ yìí pé at-taqlid ad-dabit ìmọ̀ ṣèṣe sí láti tẹ̀lé ẹni tó jẹ́ pé ń tó ṣe ó dá lórí májẹ̀mú tá a ti mọ̀ tó rinlẹ̀ ni ọ̀yàn jújù èsìtẹ́ àdùlẹ̀ àwọ̀jì ká sọ pé àṣẹ̀fẹ́ ọ̀rọ̀ tiwa tó fi jẹ́ pé yóò wá tí àwọ̀ gbẹ lọ tí a bá sọ pé tí mùsùlùmí bá sọ Abubakar wọn máa ń tí ń rí fáàsì tí a bá sọ Fárókù wọn máa tí ń rí fáàsì ọ̀gọ̀rọ̀ àfa tí ì bá ṣe pé Umaru ni wọ́n fẹ́ sọ. So, wọn ò fi nǹkan míì kún wọn ní Muhammad Faruk tontuma sí pé ìnagijẹ Faruk o ẹni tó nítọ́sọ gangan là á fún so ti yé báyìí nísìn aha kò sí aburú ń bẹ torí ẹni tí wọ́n sọ àmà but Abu Hurairah uh, ah, lakab ni. torí wípé ó máa ń gbé olóńgbò kékeré òní sábà máa ń wà pẹ̀lú rẹ̀ pẹ́ẹ̀tì ẹni tí máa ń wà nínú ní ọ̀dọ̀ rẹ̀ ń gbogbo gbà àfisí pé ní Abu Hurairah ó ní ọkọ mi lóòótọ́ bí ọ̀gọ̀rọ̀ wọn ní ọkọ mi báwọn but eyín òun ọ wà ó má ni torí ń ta mà wọn náà mà ni gẹ́gẹ́ bí wọ́n ṣe ń Ali radhiyallahu Abu Turab. bàbá eléruku kí ló dé fa sábàbí ó ní wípé ó òun pẹ̀lú ìyàwó rẹ̀ Fatima ọmọ òjíṣẹ́ náà sallallahu alaihi ana ṣàrẹ̀ rẹ̀ sùn àkọ́bí òjíṣẹ́ lóbìnrin àkọ́bí òjíṣẹ́ lóbìnrin umama ah, lọmọ tó jíṣẹ́ náà sàásìlà máa ń gbé dání kírun tó bá fẹ́ lọ rùkú yóò gbé kalẹ̀ tó bá fẹ́ dìde umama ni ok now àkọ́bí rẹ̀ lóbìnrin òun ni Zainab àkọ́bí rẹ̀ lọ́kùnrin òun ni Qasim ẹ máa fi ń pinnu Abul Qasim now ah, bámbámbám àwọn orúkọ kan wá wà tó jẹ́ pé bó ṣe wá yẹn. a fẹ́ kí wọ́n pe èèyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe a fẹ́ ṣe kúnyẹ èèyàn ọmọ rẹ̀ ń jẹ́ Isa pé ká wá pè ní Abu Isa wọn àwọn afọkọrẹkẹ yìí pé ama Isa la abadahu Isa o kò ní bàbá so ti yé báyìí nìsín but kì í láti fi pé attention wa padà ni kì í ṣe wípé a lè pè ní Abu Isa torí ìmáàmù Tirmizi kúnyà rẹ̀ Abu Isa ni so ti yé báyìí nìsín àwọn afáàlẹ̀ ń pè bẹ́ẹ̀ Abu Isa so ọ wà bámbámbámbámbá tó jẹ́ pé ó kọ tó bá ti hàn. ní hàn débi pé yàní amẹ́ni tí wọ́n bá wí eh, ní ji. ó ní bi tí wọ́n fi sùn bíi ti Bukhari tá a sọ yẹn náà ní Sabur aha gbogbo bam so àwọn afọ́sọ̀n tó takò tó jẹ́ pé adùsọ̀ pé wọ́n lè fi pè é. àmì wáyà. na kó sọ yín tó dọ̀ ìyá wa náà wọ́n ní obìnrin tí ó ti lọ́kọ tọ́rẹ̀ rẹ̀ wá fẹ́ rán lọ sí hajj obìnrin tó ti márì ọ̀rẹ́ rẹ̀ wá fẹ́ rán lọ sí hajj ó pé ṣé ó lè lọ so wọn wá ṣàlàyé mi bàgbé bóyá ó fẹ́ dá lọ ní o àbí bákan wọn fi àlàyé yẹn kún ọ̀rẹ́ rẹ̀ yìí ọkùnrin ni o ọkùnrin náà pé ọ̀rẹ́ rẹ̀ yìí tí ó fẹ́ rán lọ friend náà kọ síbẹ̀. So, uh, friend, you know, I'm a uh, boyfriend there. Eh? Now, ọ̀kan nínú àwọn Muhammed sallallahu aleyhi ve sellem. ó lọ bá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ó ti rẹ́gísítà pé òun fẹ́ bá lọ sójú ogun torí pé ó ti rẹ́gísítà yẹn ó ti dọ̀ràn yẹn pé kó bójíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám lọ sójú ogun ọ̀tí lẹ́yìn ìgbà tó rẹ́gísítà tán ó wá lọ bójíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám wípé ah mo mà ti rẹ́gísítà fojú ogun ìyàwó mi dẹ̀ fẹ́ lọ sí hajj o kò sí àsìkò kan tó péye tó àsìkò òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àṣẹ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam lè pé a fi ọ̀rọ̀ tó gun tó rẹ́gísítà fún tó fókólẹ̀ fún fi yún lẹ̀ báyàwó rẹ̀ lọ sí hajj torí wípé kò yé ṣe ẹ̀tọ́ kì í ṣe halal n tí ì ṣe halal kìíní oni la yahillu lil mar'a bọ́lọ́ntò mọ́ ni kìí ṣe halal fún obìnrin an tahujja wípé kọ́ lọ sí hajj illa wa ma'a dhu mahramiha ọkọ̀mọkọ̀rọ̀ rasulullah sallallahu alaihi wasallam àyàfi pẹ̀lú ẹni tó jẹ́ mahram rẹ̀ nítorí iṣẹ́ náà sallallahu nítorí náà àwọn àfáà mẹ́tẹ̀ẹ̀ta abu abdulrahman abu abdullah àti asadu najd abu nasirullah sheikh salih ibn uthaymin rahimahumullah rahmatan wasi'a ntí wọ́n dúró lé lórí ni wípé obìnrin o yàtọ̀ sí májẹ̀mú wípé yóò ní nǹkan rìn àjò àlàáfíà gbọ́dọ̀ wà fún tó jẹ́ wípé ó ti wà fún ẹni tí ó lọ sí hajj o ó tún gbọ́dọ̀ pé májẹ̀mú kan tó lé ìyẹn fún obìnrin òní wípé tí ó bá lọ sí hajj yóò lọ ní pẹ̀lú maharam rẹ̀ tí ó bá sí maharam fún tó bá yẹ pé ìwọ̀n ni òfin lè lọ yóò gbà ládàá hajj rẹ̀ láì jẹ́ pọ̀ lọ so ọlọ́run ò ní bu fi dáadáa dùn ọ̀dà fún un ju ipe kó sọ wípé òun ọ lọ báwọn lọ tó bá wá lọ báwo ni àwọn àfáàní kan ní ó ní hajj ṣùgbọ́n lẹ́ṣẹ̀ ó ti dẹ́ṣẹ̀ torí ní tójú sẹ́nára sọ́nà sọ ní wípé ẹni obìnrin tó bá gba ọlọ́run ọba gbọ́ àtijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà kò gbọ́dọ̀ rin ìrìn àjò ìrìn àjò tá a ṣe kásòrò níbẹ̀ tí láì jẹ́ wípé ọ wà pẹ̀lú máhàmù rẹ̀ dójú sẹ́nà sàrà sàlám sọ̀rọ̀ so pẹ̀lú ilé tó bá lọ ọ̀dẹ́sẹ̀ àwọn kan ní tọ́ bí ẹni tó ẹni tó ṣe tó tó lọ sí tí ń kírun tó ń dẹ̀ ń jalè nínú ọ̀run ni a sọ pé irun rẹ̀ gbà bọ̀dé ó ti gbẹ̀sẹ̀ ẹ̀. o ti gbẹsẹ olè tó ń jà nínú so àwọn bàbá ó ó dáa jù fóbìnrin tí ti sí maharamu fún o kọ lọ sí hajj kó gbàgbé e. ọlọ́run ó fún un ní ládàá ntí ń lé náà ni pé ó fún un ní ládàá hajj ìgbà tó bá wà dé ní maharamu tọ́lọ́n bá ní lọ ládàá ó sí ọlọ́run àlọ́ ọba ti páyà rẹ̀ náà. jazakumullahu khairan náà ìbéèrè wa pé kí ni ìyàtọ̀ tó wà nù masha allahu àti insha allah. insha allah tọ́lọ́ ń bá fẹ́ anything tá a bá fẹ́ ṣe ká fi insha allah sí tọ́lọ́ ń bá fẹ́ wala taqul لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني لأقرب من هذا رشدا نعم òjíṣẹ́ náà sàásánà lọ́lọ́run bá wíbá àwa wá ń gọ́ ọlọ́run sọ fún un ni láti fi kọ́ wa tá a bá fẹ́ ṣe nǹkan kan láyé o gẹ́gẹ́ bí mùsùlùmí inshallah pẹ̀lú pẹ̀lú àṣẹ ọlọ́run tọ́lọ́run bá bá fẹ́ torí kullu shay fi mashiyyatihi gbogbo nǹkan tó bá fẹ́ ni masha allah nǹkan òun ti jáde ó ti ṣẹlẹ̀ ó wá pílìsì wa ó dùn mọ́ wa masha allah bọ́lọ̀ ń ṣe fẹ́ ló ṣe yìí eh, ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ọ̀kan kí a tó ṣe kan èkejì. E nta nfẹ ti ṣẹlẹ̀ náà ọlọ́run. jazakumullahu khairan. àmín wáyà. náà wọ́n bẹ̀rẹ̀ yín bíbá yóò pé ṣé kọ́kọ́ ó fún ìyàwó lówó ọbẹ̀ bí ó tiẹ̀ wá ran lówó ó ran iṣẹ́ kan ni bí ó ran iṣẹ́ kan wá fún lówó so kò wá fi chẹ́ǹjì yòókù jíṣẹ́ so ó wá ń fi chẹ́ǹjì yẹn bóyá ó fi kún owó tí wọ́n fi dáná nígbà kan ó pèsè ìjìyà wà fún nǹkan bẹ́ẹ̀. ìyàwó dáná nígbà kan ọya ọkọ lówó ni ṣùgbọ́n kò sọ fún un pé òun yà bóyá fi bò láṣìírí ṣùgbọ́n kò wá sọ pé òun kò bún ọkọ ọkàn rí i pé ààyè yẹ yọ ọ lẹ ààyè kóun ó fi kún yọ ọ lẹ ni ọ wá fi kún nígbà tó wá di wípé ìgbà tó kọ́ fowó lẹ̀ owó tó fi lẹ̀ ju. n tí wọ́n ní kí wọ́n ṣe lọ ọwọ́ àfiṣe ada bidaka ṣètò béèrè nu. Okay. Ah, ntọ́ béèrè gan ni ó pé ọkọ rán ìyàwó ń ṣe. bẹ́ẹ̀ni. tó wọn ní wọn wá fi ṣéǹjì rìn wọn fi jíṣẹ́. ọ̀ràn ń ṣe but ṣéǹjì wa ṣẹ́kù. ntí mo ta gbọ́ yìí nìyí. Ah, so kò fi ti ẹ kẹ́kẹ́ gbọ́ ilé tèmi sọ ẹ̀. لا تسيغ الظن بأخواتنا ó ẹja sọ ní méjèèjì náà ó dáa jù ntó dáa fóbìnrin ni wípé kó ní òdodo. kìí sọbìnrin nìkan gbogbo ẹ̀dá ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́ ọ̀lẹ́ ọlọ́run dá obìnrin lọ́lẹ tí ẹni tó jẹ́ ọ̀lẹ́ tó bá fòdodo hàn òun máa ń gba ju ẹni tá ẹni tó jẹ́ alágbára tá a mọ̀ nídìí odò tá a mọ̀ pé ó lè yẹ hàn tọ́lẹ̀ bá fòdodo hàn ẹni tí ó kú hàn n'isi ẹni tó jẹ́ pé mílíọ̀nìyà ni ó wá rí mílíọ̀nù lójú ọ̀nà orí he ó wá fi hàn pé ta ni o kò lè jọni lójú lọ títí ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ńgbà láti jẹ ọ̀sẹ̀ tó kọjá kò ì jẹun ojú gan ti gbogbo ẹ ti rí bákan ọwọ́ á rí mílíọ̀nù ọwọ́ o ọwọ́ á ń polongo pé eléyìí ọlọ́run wa ta'ala ẹ̀san yóò peléke bó ṣe jẹ́ pé àwọn tí wọ́n pò wọ́n ń pò agbára ó yẹ ká mọ̀ wọ́n pò lódodo ni kí ni ó ń fún tọ́ba wa ìyá bó ṣe jẹ́ pé àgbàlagbà tó ti ń wo kìámà lọ́ọ̀kan ó tún wá òun náà tún wá di pé ń bá wọn ń bá wọn ṣèranù kí ni ìbàlẹ̀ ṣé kò ní kò mọ̀ pé ọjọ́ òun ti fẹ́ tán ni òun tó yẹ kó máa palẹ̀ mọ́ ó tún wá ń ṣe bí ìgbà tó jẹ́ pé àwọn ṣe bẹ̀rẹ̀ ní kí làwọn ti ṣe àgbo lórí burúkú lélẹ́yìn kọ́lọ́ mọ́sá ló lórí burúkú so irú èyàn ló fi jẹ́ pé obìnrin jẹ́máàlì àríkèrèkè ète kí lọ́la ń sọ onínà kẹ́lẹ́kùn náà azim ète oyin ọ̀ gbangban na kò túmọ̀ sí pé tí wọ́n ju tíṣà ṣètánì lọ èyí wà lọ́tọ̀ àwọn obìnrin ṣe ṣètánì ṣètánì lè tètè lò wọ́n kọ́ pé ah, iṣẹ́ wọn lè tètè ti bàjẹ́ iṣẹ́ obìnrin máa ń tètè ń bàjẹ́ ó lè má ti ṣe dáadáa bọ̀ pẹ́pẹ́ sí ọkọ fẹ́ ṣe ìyàwó kejì gbogbo dáadáa ti ń ṣe ṣe bọ̀ ó lè bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní sí ló fi jẹ́ pé ọkọ gan gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ gan kọ́mọ́ gbé sí ibi tí ó wà gbòdì lára wọn tí ó fi di péṣẹ rẹ̀ bàjẹ́ torí pé kí ni òǹsọ̀rọ̀ àkàkà òun lọ sọ zọlimán àwọn mùsùlùmí rọmọ ìyá rẹ lọ́wọ́ ìmọ̀ ọ jẹ́ ẹni tá a ṣàbòsí sí ni o tàbí ẹni tó jẹ́ pé ọdún gánlá àbòsí àà ya Rasulullah sallallahu alaihi wasallam àmọ̀ta ẹni tí wọ́n ṣàbòsí sí pé káwọn lọ́wọ́ èwo ni tí alábòsí tẹ̀ tún ní àràn ó ní owó ràn kó má rábòsí rẹ̀ ṣe ni ọ pàtàkì ó pàtàkì gan torí wípé kọ́mọ́dé pé ìbalẹ̀ jẹ́ àdámọ́ obìnrin òun náà ní gíra òun ní owó jíjẹ àti bí ète irú nǹkan báwọn tó bá tí wọ́n bá ránṣẹ́ ọkọ ntó bá ṣẹ́kù àfà ntó ṣẹ́kù ni o bọ́ kó tiẹ̀ sọ fún un bó bá tiẹ̀ wá sọ pé èmi ti fi léyìí ṣàjẹmọ́nù ẹ̀yìn fún ọba mú nǹkan mi ìjà míì ni wọ́n jà lọ́tọ̀ but kó jẹ́ kó mà wípé ó ṣẹ́kù ó máa ń build this trust ó máa ń ó máa ń ó máa ń kó ìfọ ìfọkàntánitá ọmọ fi ń kórè pé mo mara alé mi so ti yé báyìí nísìn torí tọ́ba wa mọ̀ wípé chẹ́ǹjì chẹ́kù tó fi tí ò fi jíṣẹ́ àdámọ́ ọkùnrin yọ máa ṣe jọ ó lè má ti fi wà nísìn yọ àmọ́ túlọ̀ àwọn abòmíì ọlọ́run ló mọ àwọn nǹkan míì náà tí ń tí ń ṣe tí ń tí ń tí ń ṣe tí ń gbé pamọ́ fún ọkùnrin ọkùnrin lẹ̀ sẹ́yìn tọkùnrin bá ti di pé ń kóbìnrin sọ́kàn ń fi obìnrin sọ́kàn báwọn ibi tí ó ti ṣẹlẹ̀ egun ẹ̀yìn ni ọmọ wa káàkiri kò tẹ̀ wá ọwọ́ àwọn tí ń fàjà yọ wọ́n á máa tójọ tójọ ó ṣe bá ó ṣe bá ó ṣe bá ó ṣe bá ó ṣe bá ó ṣe bá ó ṣe bá ó ṣe bá ó tún ṣe báyìí kódà ó tún ṣe báyìí ó tún ṣe báyìí so àárò àwọn ọmọ ẹ̀yà wa kí wọ́n wà very transparent torí pé kí ni gbogbo tí ó bá ń dẹ́rù báyìí ẹ rántí nǹkan kan kí ni nǹkan yìí wàláhì ọlọ́run bẹ pẹ̀lú yín ọlọ́run bẹ pẹ̀lú yín torí ní Allah subhanahu wa ta'ala má sọ̀dẹ̀kì sọ̀dẹ̀kì ẹ ló dodo ọlọ́run ọba máa ń tẹ̀lé lẹ́yìn má bẹ̀rù má bẹ̀rù ẹni ọkùnrin tó bá ní òun ó fojú rẹ̀ gbolẹ̀ torí pórí ẹ bẹ́ẹ̀ à ń sọ eléyìí tó fi pàtàkì tá a fi pẹ́ díẹ̀ lórí eléyìí ni wípé àwọn obìnrin tí wọ́n gbàgbọ́ yé tí wọ́n dẹ̀ dúró lórí òdodo ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ni wọ́n nínú gbogbo fámìlì wọn bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ fún àwọn ọ̀gọ̀rọ̀ àwọn brothers náà bọ̀ṣẹ́ mọ̀ pé táwọn obìnrin ó ṣe kínní tí nǹkan bá wá délẹ̀ ẹjẹ́ á máa rò mọ́ wípé ọ̀kọ̀ọ̀kan ni wọ́n ń lé wọn o kìí ṣe wípé kọ́ wá bàjá níbàjá wípé tí ó fi wá di wípé tùṣẹ́mi bí halẹ̀ àdá ọ̀ gbé sọ̀rọ̀ rẹ̀ di ọ̀rọ̀ akúfọ̀tayọ̀ wọ́n á máa sọ ní pé kọ̀tẹ́ǹdì ẹ̀ ṣe bá sọ fún ẹ̀ ọkùnrin ò sí pé ẹ̀ ṣètò ìbò ti kórun ságbọ̀n. Sogodo rẹ̀ ti ń bálẹ̀ ìjà má aṣọ fún ọ oríkèrúkèrú burúkú burúkú yóò á máa wọ orí ìdà tí obìnrin lè fi ṣe léyìí tí ó fi bọ́ńbẹ́ jù òun náà ni pé kó ní òdodo àṣẹdọ̀kọ̀ gbogbo èèyàn náà ni bòtítì ẹ pàtàkì àṣírí mo ṣe báyìí kó jẹ́ kí gbogbo ọ̀rọ̀ òun àsọkọ ló fi jẹ́ pé ẹni ọ̀kan tó bá wá fẹ́ take advantage eléyìí láti fi ṣokùnbìnrin bí bí ò ṣe dáa ọlọ́wọ́n ọba ni ó gbòbìnrin jà ọlọ́wọ́n ọba sì wẹ̀ tó bá ti gbìyàn níjà ó ti tó ó ti tó ẹni Allah subhanahu kí ló sọ ó ní wàyín àtọ́ náà kún fala tabghu alayhinna sabila o ẹ má ta lù o tí wọ́n bá ti tí wọ́n tẹ̀ lọ́lọ́run ọba lára yín wọ́n sin lọ́run lára yín ẹ má ta lù o kí ni consequence ọlọ́run ọba ní inna Allaha kana aliyan kabira ohun ọlọ́run ọba ọba tí ó borí gbogbo ẹ̀dá ni òun ó fi bí borí gbogbo ẹ̀ dáhùn òun ó fi báyìí náà jà ọba tó bá bàrà ni ìbá bàrà òun o òun náà ó fi rán ró o kọ́lọ́hún ọ̀yà wa ya ìyá rẹ̀ lòjíṣẹ́ náà sọ́lá sọ́lá sọ pé ẹnikẹ́ni tí ó bá ṣe obìnrin ní báṣubàṣu ẹni ìyẹpẹrẹ ni ọlọ́run ìyẹpẹrẹ òun náà ń jọ gbé ní dàlíkíámà ṣùgbọ́n ní tó bá wò wọ́n níwò wípé tọ̀. O treat wọn pẹ̀lú honour and dignity ọlọ́run ọba ó dignify wọn náà kọ́lọ́run ṣe á ní ẹni tí ń pọ́n obìnrin lé kọ́mọ̀sí alẹ́ ní tí wọ́n máa ṣe wọn ní yẹpẹrẹ náà. jazakumullahu khairan. na ìbéèrè tó wá látọ̀dọ̀ wọn náà wípé wọ́n ní màmá ọkọ àwọn ń ta ọtí so wọ́n ní bó tẹ̀ jẹ́ pé àwọn ò kì í dé ṣọ́ọ̀bù ọtí yìí wọ́n ní ṣùgbọ́n ìyá máa gbé àwọn ọmọ àwọn lọ sí inú ṣọ́ọ̀bù yìí pé ṣé ó lẹ́tọ̀ọ́ kọ̀lẹ́tọ̀ kọ̀lẹ́tọ̀ but ṣé kí wọ́n ṣe wáàsí fún yà kí wọ́n ṣe wáàsí fún yà ó pàtàkì iṣẹ́ àánú lélẹ́yìí o èèyàn gbọ́dọ̀ kú ibi tí mo fi mọ̀ pọ̀ ọ̀mà ni wípé à ń lọ ní apọ́ngbọ̀n ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà naval officer ni. ó ti jẹ́ ọlọ́run bá ń pè nísìn ní tó ṣe níjọ́ náà kọ́lọ́run ó fi ṣe sábàbí oríire fún nínú sàárè rẹ̀ àwa jọ wa nu mọ́tò wa ní ṣe kí náà jìmọ̀jì mo ní kí ló ṣẹlẹ̀ ó ní ọtí obìnrin tí ń tọ́tí wọ́n rẹ́yìn n tó sọ̀rọ̀ ó ti bẹ́ẹ̀lẹ̀ ó ní ayú àná alájà bóyá ó lẹ́tọ̀ ẹ̀kejì àbẹ́ ẹ̀kẹta tó ń jùlọ sí ajé ó ní wọ́n wá ń lọba gbogbo ohun tó mọ̀ ní àdìsí lọ́ba bẹ̀rẹ̀ kú obìnrin ni òun ọ̀gbọ́ kódà gbogbo ohun mọ̀tò ń fẹ́ lọ sí gan àwọn àfáà tí gbogbo wọn ọmọ pọ̀ lòun ta nǹkan kan gbogbo àwọn àwọn ó ń kí ọ̀rọ̀ mọ́ obìnrin yẹn nínú obìnrin yẹn wà sóbà gan ó lóun ọ̀gbọ́ rí ó ní ohun ò tiẹ̀ gbọ́ rí pé ìwọ náà tí àwọn àfáà ti ń já sára náà lọ́sẹ̀ wa ṣe sí fún ó gbúrí fún ṣé ó lè ka ìwé ó ṣe oríṣiríṣi wáàsí fún yẹn ó ọmọ ọmọ rẹ̀ ọmọ ọmọ yẹn sáńlé ni àwọn sísítà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn dìyà ta wọ́n wọ́n ní kó ṣe ìjìra fún ìyá ìyá bàbá rẹ̀ torí pé ìyá ìyá yẹn ò lágbòye tó dáadáa wọ́n wá ọwọ́ ṣe ìjìra lẹ́nu wọn lọ́hùn wọ́n wá wá ibi tí wọ́n fi sí ńgbà wọn wá dọ́dọ̀ mi mo ní àyè mi sí bàbá ta ní í ṣe bàbá àtà bàbá ọmọ ta ní í ṣe bàbá ọmọ ta màá fẹ́ rí ìyá ìyá rẹ̀ mo fẹ́ bá sọ̀rọ̀ wọ́n bẹ̀ dẹ̀ màmá yẹn dẹ̀ wà níjọ́ kejì lóòótọ́ mo nítorí pé ibi tí àti ire ọmọ òun lákàtà àwọn òbí rẹ̀ kì í ṣe pé ìtàlá tí rẹ̀ àìrè máa ń ta mo ṣáṣà àwọn owó àsìyàn fún ọ wá pé nígbà tí màmá ó gbogbo tí mo sọ yẹn ló sọ fún màmá bàbá rẹ màmá yẹn wá ní kò sẹ́ni tó lè pè ohun tó wọ́n lọ ṣùgbọ́n wọ́n lọ ẹni tó bá sọ lè lẹ́nu wọ́n lọ sọ́dọ̀ rẹ̀ lọ́ba wa kí ló ṣẹlẹ̀ màmá wọn ni ọtí lòun máa ń ta tẹ́lẹ̀ òun ló ṣe wáàsí fóun tóun fi fọtí lẹ̀ tóun fi lọ sí hajj tóun fi ṣe gbogbo ẹ̀ ó ní láti ìgbà tó ti wà ń kékeré ni màmá rẹ̀ ti gbé ni màmá rẹ̀ ti lọ bàbá rẹ̀ kọ̀ǹtráktọ̀ ni òun lòun tọ́jú rẹ̀ ṣe gbogbo ẹ̀ bákan but all of a sudden ṣé mo mọṣẹ́ contract wọn sanwó fún bàbá nǹkan há fún bàbá òun náà sì wẹ nǹkan fẹ́ há fún ọ fẹ́ ṣe exam lóní kó mú sùúrù náà nítorí di wàhálà náà ní abá ní kò ṣe ìjìra fún sísítà kí n náà fa wàhálà kọ̀rọ̀rọ̀ wì mo ní tọ́ba kú lábẹ́ eléyìí ọlọ́run ọjẹ́ o padà sílé máa ń ṣe wáàsí rẹ̀ nínú rẹ̀ títí tọ́lọ́run ọbọ̀ fi tásìkò ọkọ tó kó o máa ọlọ́run ọbọ̀ fún ọlọ́kọ dáadáa alhamdulilayi ọlọ́run sáà ọ yẹn ju iṣu báyẹn àṣàhìdó náà ni wípé ọ̀gọ̀rọ̀ ọmọ wọn yìí bá àwọn òbí wọn tiẹ̀ sọ̀rọ̀ kí wọ́n tiẹ̀ gbọ́ bí wọ́n gbọ́ wọn gbọ́ o ẹ̀ ń gbowó lọ́wọ́ wọn ẹ̀ ń gbaṣọ lọ́wọ́ wọn wọ́n ń ṣe wàhálà wípé kẹ́ ẹ fi yàn kẹ́ ẹ yanjú nínú dáadáa tẹ̀yìn náà gbọ́yé nítọ̀run ẹ wọn ò ní gbà ẹyọ yẹn kó ń bẹ ọlọ́run ọba lọ́mọ ẹni tí ó gbà àti ẹni tí ò ní gbà. àgbékalẹ̀ pàtàkì àwọn ọmọ ìwà sí gbéka ọ̀rọ̀ kalẹ̀ fún bàbá òbí rẹ̀ tí ó fi di gbéka ah mọ̀dẹ̀ gbọ́ kan o màmá mi báyìí báyìí báyìí báyìí báyìí àwọn oníkíní kankan àwọn alákatakítí ah ọ̀dà lọ sọ́dọ̀ àfáà ti ń bẹ ládùúgbò wa ó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ọ̀kan nínú àwọn uncles ọ̀kan nínú àwọn sisters kò wọn ò fẹ́ ṣe ètò òsìnkú lójú ọ̀nà súnà àfáà wọn dẹ̀ pèrè àwọn mọ àwọn bóòlù yẹn ti fẹ́ ṣe ó ní gbogbo ohun tí wọ́n ń sọ wọ́n yapa sí ti súnà òjíṣẹ́ náà àṣìlá ń sọ wọ́n wá pè mí wípé ṣé màá ráàyè mo ní mo ráàyè bọ̀ tí mi ní wá ọ̀nà mélòó mo fẹ́ pínra mi sí tí mi bá ní ráàyè bóyá kí n bá wọn sọ fáwọn fáwọn mọ̀tọ́dà àdédògùn mo ní tó fẹ́ lọ gan màá ní má lọ ó ní sheik ah, kí ni kó wọn wá ṣe mo ní báwọn afa ẹ̀ dúró láàrin wọn bẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe lọ sọ pé ah, òjíṣẹ́ náà sàlá sàlá sọ báyìí sàlá sàlá tí wọ́n bá fẹ́ ṣe lónìí òjíṣẹ́ náà sàlá sọ báyìí ẹ̀rù ọlọ́run bọ́ bá àwọn ń bọ̀ báyà ṣé bókù ni wọ́n ń fẹ́ wẹ̀ àwọn náà máa bá wọn adaba ìjọ kan ó ní ok lọ́ba ló gbòyà náà lóòótọ́ bàbá sọlé yẹn ni ah òjíṣẹ́ náà sàlá sọ báyìí ó wà nù báyìí ó wà nù báyìí òjíṣẹ́ náà sàlá sọ báyìí nígbò yá làwọn àfáàyàn wọn ok ajia ẹlẹ́hà kí ló jíṣẹ́ ńlá tún sọ lórí eléyìí o òun lọ́wọ́ ń dictate fún ọ títí títí títí tí wọ́n fi parí tí wọ́n fi wẹ̀kú tí wọ́n fi lọ sin òkú àkírá mbàrá àdìbá lọ́wọ́ pé mo ní jazakallah khair mo ní wáyé àkè hàrà àwà so ọ̀nà mẹ́rin lọ́fẹ́ pẹ́ra wọn sí so that àwọn òbí wa ni wọ́n you know. Uh, wọ́n gbọ́ àwọn nǹkan kan yé owó àwọn àgbọ́ nǹkan kan yé ọ̀gọ̀rọ̀ wọn sì rèé omi inú wọn omi pọ̀ jọ kà lọ wọn ọ̀rá yìí ṣe tẹ̀sìn nínú àdúrà àwọn tó tí wọ́n sọ yí pé ọlọ́run jẹ́ káwọn ọmọ àwọn ju àwọn lọ ìwé ni wọ́n ní kí wọ́n lọ kà ọlọ́run bá dẹ̀ fi ntójújú owó gan-an ọwọ́ á fi sínú ẹrù wá fún ọ bóyá torí àníyàn wọn tó dáa ni ká mọ̀ bá a ṣe gbé fún wọn tí ò ní kíní òbí mi lè ya nǹkan mi lóòótọ́ ṣùgbọ́n òdodo ò ṣe compromise àmọ́ bá ṣe sọ fáwọn òbí bàbá báyìí ni ọtí títà ìsì ara rẹ̀ njẹ́ ò lọ dá yín náà àyíyún káàfin ṣe tí wọ́n dá ìjọ wọ́n ti di nǹkan mi ti di dáadáa níwájú yín so ló pín eléyìí lára tí ìkẹ́ ọlọ́run ọba ti máa ń pín ìkẹ́ ọlọ́run bá ní wọ́lá ìkẹ́ ọlọ́run bá ní ọ̀rẹ́ tó ti tẹ́lẹ̀ kéwú gbogbo gbèsè ayé rẹ̀ kéwú náà hu kòṣùkòṣù lórí rẹ̀ bẹ́ẹ̀ náà ni sọ́ọ̀fù àrùdù kékeré ni gbogbo ẹ̀ lọ́wọ́ ṣe kínní àgbóyè tó ń dó kò ní. hátẹ́ fi sọ́nà irú rẹ̀ gan ọ̀yẹ́jú irú rẹ̀ gan ọ̀yẹ́jú irú rẹ̀ gan ọ̀yẹ́jú ọ̀kan nínú àwọn ni ọmọ kéwú àfáànlá ni làṣẹ àfáànù ọlá rẹ̀ ọlọ́run akádàrà wípé ó ní mínísà àwọn àwa tàṣírà bí ó ṣe gba tàṣírà mamlaka wọn kọ́ wá sódò ní mani ok no problem wá lásìkò báyìí magrib wa tó àwa kí magrib mo wá dá lásìkò wípé inshallah alkarim ọ̀la o wá kí n bí ní àṣírí o kọ̀ wá. nǹkan bí aago mẹ́wàá ó sì wá léètì báyìí ó tẹ ló jẹ léètì rẹ rí rẹ rí yà mí ó ní rẹ á ah, nígbà tó yẹ pé àfàwà máa ń ti lọ́wọ́ rẹ ah, ah, gbogbo ni báwa náà sì ń kírun mi

ó báyìí báyìí báyìí o má wàá lọ mọ̀dínà bọ̀ kọ́rọ̀ rẹ̀ wá di jákujàku o torí tọ́ ọba ti gbégbékúgbé sọ́kàn báyìí lọ tọ́ ọba ti dọ̀hún gan bí ìgbà wọn ń da omi sínú apẹ̀rẹ̀ fún ọ ni ó ṣe jẹ́ o ọ gbọ́dọ̀ tún ìròrí ẹ̀ sí nǹkan kan alhamdulilayi ọ lọ alhamdulilayi ó dé dáadáa ó dẹ̀ yẹnjú ọ yẹnjú àkírà ọ yẹnjú ọ yẹnjú débi pé àwọn afá rẹ̀ ń gan gbọ́ngbà tó bá sọ̀rọ̀ táàfọ̀ ọ yẹnjú fẹ́ gbà ọ yẹra fún afá rẹ̀ níbọ̀dọ̀ ó yìn fún ọ ní ọwọ́ àfa rẹ̀ so ọ pàtàkì